lẹ́yìn níbí dúró gba bẹ̀bẹ̀ ń lè dúró ń gba bẹ̀bẹ̀ eléyìí afẹ́ o dúró gba bẹ̀bẹ̀ ń lè dúró ń gba bẹ̀bẹ̀ òwò kílẹ̀ pòṣì dúró gba bẹ̀bẹ̀ ń lè dúró ń gba bẹ̀bẹ̀ lẹ́yìn níbí dúró gba bẹ̀bẹ̀ ń lè dúró ń gba bẹ̀bẹ̀ eléyìí afẹ́ o dúró gba bẹ̀bẹ̀ ń lè dúró ń gba bẹ̀bẹ̀ òwò kílẹ̀ pòṣì dúró gbá bẹ̀bẹ̀ ǹlẹ̀ dúró gbá bẹ̀bẹ̀ <clears throat> gbá bẹ̀bẹ̀ gbá bẹ̀bẹ̀ gbá bẹ̀bẹ̀ dúró gbá bẹ̀bẹ̀ gbá bẹ̀bẹ̀ gbá bẹ̀bẹ̀ gbá bẹ̀bẹ̀ dúró gbá bẹ̀bẹ̀.